ṣe ṣe ṣe ṣe means have ṣe means have ṣé o ti lọ sí ìlú ọba rí? Ṣé o ti lọ sí ìlú ọba rí?